Where, mo many people don't convert out of Islam to tradition àwọn èèyàn kan wá ń post ẹ̀ sí mi oríṣiríṣi pé ah bọ́dá sàyídẹ̀ tún wo nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. ẹ mọ̀ pé tásìkò ọlọ́run bá tó tásìkò ẹ̀yin àgbàlẹ̀ máa ń pòwe pé tásìkò àti ṣu bá tó fura là fura ò kì í ṣe nǹkan tó máa ń là ẹni à ò tó bá yẹ pé nǹkan tó máa ń là ẹni à ò ní gbogbo ìfun inú ló ti máa gbọ́ dànù tán irọ́ ti lọ gan bọ̀ṣẹ́ rí òótọ́ ẹsẹ̀ òótọ́ gùn gan eré tájà fogún ọdún eré tájà irọ́ fogún ọdún sá yẹn fàájì ní fòótọ́ tóòtọ́ bá ti la ẹsẹ̀ ńgbà kan báyìí á ba hmm, kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run kábíyèsí ọlọ́run ẹ̀rí báwọn tán pera wọn tán sọ pé àwọn ń jà fún Islam ẹ̀rí bọ́n ṣe ń ṣẹlẹ́yà kiri orí social media ẹ̀rí bọ́n ṣe ń disgrace ara wọn ọlọ́run mọ̀ mọ̀ sọ fún wọn ní pé wo irọ́ fi pamọ́ irọ́ kéde fáwọn èèyàn ọlọ́run irọ́ ni mo ti wá sun everybody everybody ti tire mo wọṣọ sí mo fẹ́ máa jáde mo kàn pé jẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ wọ́n lẹ́nìkan sọ pé òun lòún gbé kinní kan fólóyè Sunday Igboho òun lòún gbégbá kan fólóyè Sunday Igboho pé babaláwo lòún ẹnìyẹn kan káṣí kúrò sí ti ẹ níjàre ẹ̀yin tẹ́ ní kí n sọ̀rọ̀ lé lórí ẹni yẹn ń wá kọ́sítọ́mù àpàpàǹdodo ní ẹ̀ lè expect kí babaláwo gidi kan wá máa manú káàpù ń ta so torí pé bí mo ṣe ń ṣáájò ìbáyìí sìn mo ti ṣáájò fún yàn sìn ẹni tó ti ẹ̀ popular gan tó jẹ́ bíi politician yọ̀ kan wà lọ́wọ́ mi tó nífẹ̀ẹ́ mi gan wọ́n dẹ̀ trust mi gan kí wọ́n á bọ́ síta báyìí kí wọ́n bá sọ̀rọ̀ ẹ̀ pé à ah, èmi ni mo ṣe kinní kan fún láà nígbà tó nítọ̀ òun so ẹni yẹn wọ́n ti fẹ̀sùn wọn kàn mí rí náà ìyá wa kan ní US bẹ́ẹ̀ two point something million táyìn gbà yẹn ni máa yẹn máa tó bá ti wá jáde tó wá polówó oògùn báyìí ó máa ń dárúkọ Ìgbòho nítorí ó mọ̀ pé tóun bá dárúkọ Ìgbòho ẹ mọ̀ pé Ìgbòho akíkanjú ni confam dẹ̀ wà lọ ó máa rò pé àwọn èèyàn máa fọ́ fóun ọpọlọ tó ń lò nìyẹn má dẹ̀ bẹ brọ́dà wa tó ní rédíò bọ̀dà Hamzat mo rí ti lọ kí olóyè Sunday Ìgbòho èmi ò ní báyìí mi ní yín lọ́dàlẹ̀ o because ọ̀tá ẹni tàná ó lè dọ̀rẹ́ ni o ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mi ní pé yín lọ́dàlẹ̀ àmọ́ tẹ bá tiẹ̀ ẹ má máa fi gbogbo ẹnu sọ̀rọ̀ lóyún orí social media àwa nǹkan tẹ́ fẹ́ rí yẹn àwa rí ṣáájú yìí olóyè Sunday Igboho bọ́n ṣe máa ń kóyàn mọ́ra sọ tinú wọn nìyẹn wọ́n bá yín sọ̀rọ̀ kọ́ṣẹ̀ jẹ láìsí tán olóyè Sunday Igboho máa sọ fún yín pé àkódà ah, mo ṣẹ̀ jẹ láìsí tán ni kíní kan wọ́n máa nífẹ̀ẹ́ èèyàn wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé inú ẹ̀ mọ́ gan èèyàn kò ṣòro bá rìn ni àmọ́ ẹ̀ eh, kọ́lọ̀ máa ṣàánú wa ni olóyè Sunday Igboho kò sẹ́ni tán lè bá rìn kò sẹ́ni tán lè bá ṣe life ẹni ọ̀nà ọ̀dà tọ́lọ́hún ṣe ní gbèrú ẹni yẹn ga ọ̀nà tọ́lọ́hún ṣe ní gbèrú ẹni ga ọlọ́run máa gbé ga ni náà torí kò nínú tí ò da sọmọ ẹni kejì kò wo pé mo lágbára máa fìyà jẹ ah tẹ bá mọrú lifestyle tó lóye Sunday Igboho ń lò yẹn mo láìkì ẹ òun lèmi náà kọ́pì pé wọ́n tábà tí ẹja yẹn gbójú bẹ̀jà tó bá hot mi máa dì pẹ̀lú ẹlẹ́sẹ̀kẹsẹ̀ yẹn yàtọ̀ o ò ní ṣe bí wèrè níwájú asínmí o ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ o bọ̀ pé nọ́mà nọ́mà ó bú mi ó ṣẹ̀ ṣe lágbájá ó tún lè wá kí mi lọ́la ọmọ mi ní ẹ filẹ̀ ẹ jẹ́ kí n yàbàrà sí ọ̀dọ̀ ọ̀rọ̀ ta ni ọlọ́run tí mo kọ́kọ́ fẹ́ mú wá láti bẹ̀rẹ̀ tí mo tún fi yà sí ọ̀dọ̀ bàbá mi mo kàn mọ́mọ́ clear àárín yẹn because mi lè bá wá sórí social media àwọn máa búyàn all the time mi ṣe yẹn mọ́ ah mi ṣe yẹn mọ́ ẹ̀yin fáǹsì mi mi ò ṣe yẹn mọ́ ẹni bá fẹ́ bless mi kó ṣe wáyà fifty million sí mi kó ṣe wáyà bó ti jẹ́ one million gan máa gbà ṣe wáyà sí mi kẹ́kẹ́ kémi náà nílárí mo ti sáfù ilẹ̀ Yorùbá mo ti try mo ń dúró lóye Sunday Igboho kan dé kí n padà sórí stage ni Ọlọ́run tí bá padà sórí stage yìí yà ẹ máa fẹ́ jókú ẹ ṣe máa so mi ráyè àti máa ṣe gbogbo yẹn mọ́ mo mọ bí táwọn sẹ́ẹ̀tì mi wà kò yé yín mi ò dẹ̀ kí n ṣe blogger tó bá kí blogger ni mi ní àyè ọ̀tọ̀ mi ò lè darapọ̀ mi rù ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọgbà ni mi bẹ ṣe ń wò mí mo máa ń concentrate gan mo wà focus bàjẹ́ bàjẹ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá ò lè dé kí n má dá sí torí kémi ń ṣe ọmọ ló fa ti Yorùbá nation tí mo commit ara mi fún yẹn so tó bá yẹ kí bá ṣe ń bú àwọn bàbá wa ọba tá à ń bú àwọn olórí wa nílẹ̀ Yorùbá ló wu ẹ̀yin Fúlàní ni mọ́dá fọ́ká yàrá ìyá yẹn ní kúre àwa ò lè yájú sáwọn bàbá wa mọ́ ìgbà tẹ́yìn jí tẹ́yìn Fúlàní jíyàn gbé yẹn làwọn sọ̀rọ̀ sáwọn bàbá wa pé kí ló dé tán sọ̀rọ̀ kí ló dé tán dákẹ́ ara ẹlòmíì sí ilé abú ẹlòmíì tí ọmọ tọmọ aṣẹ gbogbo ẹ you know wọn ò dẹ torí ẹ̀kan pa wá wọn ò torí ẹ̀kan náà wá wọn wò pé ọmọ ẹni ni ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ abí ẹ̀yin àjèjì lẹ lè pọ́ ní ṣèyàn lẹ lè ṣe bó ṣe wù yín torí pé ẹ̀kọ́ kílẹ̀ yẹn bàjẹ́ tó bá fẹ́ bàjẹ́ tí ò bá ti di tiyín ẹ oko ní jẹ́ ti bàbá tọmọ kó má làálà létà láti wá mọ̀ pé àwọn bàbá tán dákẹ́ wọn mọ̀ nǹkan tán ń ṣe wọn ò dákẹ́ but àgbà tó lómi nínú òkè ń pariwo ni Eh, létà létà la ṣẹ̀ṣẹ̀ wàá mọ̀ pé àwọn kábíyèsí ilẹ̀ yorùbá kábíyèsí gbogbo yín àtẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ àtẹni tó fẹ́ jẹ lọ́la àtẹni tó ti jẹ àtẹni tó ti lọ́rùn mo ṣe kábíyèsí mo júbà gbogbo ọba yorùbá ọlọ́run kò ní padà lẹ́yìn wa ojú ò ní tiwa omi ò ní tán lẹ́yìn ẹja wa lágbára ọlọ́run gbogbo èèyàn ọba ládé mo kí ẹ kú iṣẹ́ ọpọlọ ẹ ó ti ń fojú hàn ọgbọ́n jagbára lọ àwọn bàbá wa làwọn fúlàní yẹn tún wá ń bú pé àwọn bá wa ń jó lórí social media àwọn jó ìkíní kan wọ́n ẹ eh, eh, entertainer ni yorùbá inú yorùbá máa ń dùn nínú wa dẹ̀ máa dùn dọjọ́ alẹ́ ni inú wa ò kí bàjẹ́ tí bá ń ṣẹ̀yìn olórí ibú tẹ́kọ̀ wá ń jiyàn gbé tẹ́ wá fẹ́ sọ bàbá àtọmọ di ọ̀tá ara wọn òun ló fà á onídùn nínú yorùbá à ń ṣoníbàjẹ́ à ń ṣoníbàjẹ́ this my page is to teach is to let, teach us lesson Is not for abuse mo rí pẹ́yìn bàbá kan bínú sí mi tẹ́lẹ̀ rí báyìí sìn ẹ̀ tó ti wá dọ̀rẹ́ mi padà pé ah, ọmọ wa ní Saheed o kò ṣe filẹ̀ o thank God ìgbà tó ń hot yẹn náà kì í ṣẹ̀bi mi ara ajé ló ta mí à ń sọ̀rọ̀ blood ah blood tíkì gan-an ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ọmọ Yorùbá òun ṣe nǹkan tó yẹ kó máa ṣàn lẹ̀ wọn la fi ń pe àwọn bàbá yẹn sákèsì ta fi ń bú anybody bá anybody sọ̀rọ̀ ẹni pé olóyè Sunday Igboho náà káwọn lára gbà yẹn everybody tas anybody ìjà tó tún yà á tún wò pé ó yá ó ń lọ náà. àti Yinka TNT nǹkan tó yẹ kí n láìkì àti yẹn behaviours wọn lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n dẹ̀ ti gba ìbọn ṣe wa yẹn yẹn jáde ó fi tàbí amọ jáde ó sọ̀rọ̀ lórí Tani Olohun nígbà tẹ́ kọ́kọ́ gbé ẹjọ́ ń búra yín ni kò sí kéèsì nínú nǹkan tẹ́ ń ṣe yìí ẹ ń sọ ẹ wá ẹ̀yin fúlàní yẹn ń sọ̀rọ̀ bíbà tó bá kó bí a kò séèyàn láyé èyí tó ti ẹ̀ ń gbọ́ nǹkan tẹ́ ń sọ gbogbo àwọn nǹkan tẹ́ ti sọ tá yín kálẹ̀ náà ah ẹ̀yin náà ẹ̀yin náà ti ẹ lọ fà á ẹ̀yin náà dìbọ́ǹkì àwọn èèyàn ẹ bà nǹkan tí ò da ẹ bà nǹkan tó da ẹ bàjẹ́ ẹ sọ̀rọ̀ ṣàkàṣàkà sí yàn ló mú àwọn oníṣẹ̀ṣe dìde ànígbà tí mo ti gbọ́njú sẹ́mi tí ìdédé ogun rí kan máa sọ pé kọ́ ló paná mùsùlùmí rẹ́ ẹ̀yin àfáà yìí ni ẹ̀yin àfáà fúlàní iná lẹ̀ ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ dùn àwọn àfáà tó jẹ́ yorùbá bọ́n wọn lè sọ̀rọ̀ torí pé nǹkan bá bàjẹ́ ó dùn wọn brother kan bá mi sọ̀rọ̀ lálẹ́ àná mo rí pé ah ibẹ̀ gbọ́n yóò dùn pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí but àwọn nǹkan táwa fi ń reply wọn yẹn ló wá ń dùn wọn mo dẹ̀ bá sọ fún wọn pé kọ́ má ṣàbòsí ẹ má ṣàbòsí o àbúrọ́dà mi ẹ má ṣàbòsí o gẹ́gẹ́ bí a ṣe jẹ́ ọmọ Yorùbá sọmọ Yorùbá ọmọ Yorùbá confam lẹ́gbọ́n yẹn nǹkan tí àwọn yẹn ń ṣe ń dùn wọn nǹkan tẹ̀yìn tẹ̀ wà ní Ìlọrin tẹ̀ ń ṣe ń dùn àwọn àfáà kankan tọ́wọ́ pé ah, ah irú kí lélẹ̀ ẹ fẹ́ ní ilé ẹ̀kọ́ máa bá tiẹ̀ lọ ẹni tí ìbáwò kò bú ìṣòro ayé tiẹ̀ nìyẹn ẹ̀dẹ̀ wá sọ̀rọ̀ ayé dọ́lọ́run nínú Ìlọrin bí ìgbà tó máa pé bóyá hmm. mo ṣàǹbẹ̀ mi fẹ́ sọ̀rọ̀ torí wọn ọ̀rọ̀ mi wọn ọ̀rọ̀ mi níṣẹ́ yẹn kọ́rọ̀ yẹn má padà di wàhálà mo ń bẹ lọ́hùn kó má di wàhálà because hmm, yorùbá ò ní dákẹ́ o hmm, hmm, a sì mọ̀ pé kì í ṣọ̀rọ̀ islam lẹ gbé wá ọ̀rọ̀ tribe ni ẹ̀yin fúlàní ẹ fẹ́ dì lọ́rin mú ilé ẹ̀rin yẹn ṣe lẹ bàbá yẹn má padà sílé yín ni o ẹ má padà sí ní ìjẹ́ ọ̀kẹ́ lọlẹ̀ haúsá tó ti kọ́kọ́ gbà yín lálejò lọ́jọ́ wọn àná tẹ́fi rìn wá bàdàn tẹ́fi rìn wá èkó tẹ́fi rìn káàkiri àwọn bẹ̀rẹ̀ lẹ́ má padà sí tẹ́ fẹ́ claim islam ẹ má lọ saudi ni ilẹ̀ yorùbá ní ìlọrin kwara Eh, lára àwọn ilẹ̀ wa ni Benin gan lára àwọn ilẹ̀ wa ni ilẹ̀ Yorùbá ni so ẹ má máa jà sí nǹkan tí ò ń ṣe ti yín bọ̀bọ̀ tó náà ń jọba yín yẹn tó náà ń jọba yín yẹn ẹ̀kọ́ máa fojú múmu hàn tó bá yá hmm, kò ń ṣọ̀rọ̀ ariwo so ó wá ni òun náà wò pé kóun wá gbàyè ni bọ̀ ibẹ̀ yẹn ń ṣe tiẹ̀ ó máa ó ṣeé ṣe kó dìde ó dẹ̀ ṣeé ṣe kó jẹ́ olórí ẹ̀yìn Fúlàní bọ̀ kò lè jọba nílẹ̀ Yorùbá yìí ọ̀rọ̀ so <laughs> ẹjọ́ ẹ̀yin ẹ ká ṣe gbogbo ẹ̀ ní tùbínùbí ká hùwà dáadáa ẹ má yẹ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn ká fi dá wàhálà sílẹ̀ torí tá a bá ní ká máa fọn lọ á máa lọ fàgàn á máa lọ fàgàn o ìyá ta ni ọlọ́run tún jáde ó tún bẹ̀bẹ̀ ibi tí mo ti mọ̀ wípé àwọn pípò ìyá wọn kì í ṣe human being nìyẹn ìyá ta ni ọlọ́run jáde káṣí ìwágbà pé ó yá gbogbo èèyàn o wọ́n sọ̀rọ̀ ṣàkàṣàkà o ìyá tó bímọ yẹn jáde ẹ̀gbọ́n yẹn tó ti jáde báyìí síbẹ̀síbẹ̀ ẹ̀fọ́ mọ̀ yẹn sí remind <laughs> mo lè bẹ̀rẹ̀ nǹkan títa anybody lè bẹ̀rẹ̀ pẹ̀lú yín lọ́la ṣẹ́rù pé ta ni ọlọ́run kan ló ní knowledge nípa islam ni mo ní hundred tí mo láwọn àṣírí yín tí mo lè tú gidigidi bọ̀ a kàn fọ̀rọ̀ pamọ́ pé wo yẹ ká ṣe tiwa káwọn náà ṣe tiwọn bọ̀ ẹ ṣe election ní gbangba ẹ máa taba ẹ̀sìn ẹlẹ́sìn ẹ máa bú christian ẹ máa bú ṣẹ̀ṣẹ̀ ẹ máa bú gbogbo ẹ ẹ nídìí ẹ tẹ bá máa ṣúrọ̀ tó so ẹ lọ kọ́gbọ́n mọ́gbọ́n yìí tẹ̀ ń jàjà alákatakítí ẹ lọ kọ́gbọ́n mọ́gbọ́n nǹkan tẹ̀ ń ṣe yẹn ò dáa kò dáa tó kò sọ̀rọ̀ bẹ́ẹ̀